pé ògbésẹ̀ mi wá bí tí mo máa ti ṣoríire ní ní ọjọ́ tí mo wá bí fàìsẹ́ dé mo tún lè mọ ara mi pé ta ló ní kí wá bí torí mo yáwó mọ́tò wá ní ẹ ṣe mo dúpẹ́ dájú ẹ ṣe mo ẹ ṣe o ẹ ṣe mo olúwa ṣeun olúwa ṣeun ẹ sorry sorry it is your duty sorry it is your duty sorry sorry sorry kí lórí fi wá kí lẹ rò dúpẹ́ náà ni mo tẹ ẹ wò mí tẹ̀lé sọ pé kò bá yẹ kí lè rò mo kàn wá dúpẹ́ náà ni dádì. mo tún lọ kọ́ndíṣàn jẹ́ tó jẹ́ pé mi tẹ̀lé sọ mi lè sọ. ẹ má mọ ro odò kan wà níbi ẹgbẹ́ lémi nílọrin mo ti jí lóru rí tí mo fẹ́ lọ kó síbẹ̀ ọlọ́dẹ ló lé mi padà pé madam kí lè wá lóru yóò máa ṣe gbígbà pé kí n pokùnso aṣáánú mi ti dé tán ni ẹ ṣe dáadé ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe mo dúpẹ́ olúwa ṣe olúwa ṣe olùjọ kẹ́mi náà lè wá sọjọ́ mi ní jáfíbi sólóore o ẹ ṣe gan ẹ ṣe gan sá. Oh, come on come on it is well ẹ ṣe gan sá. ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe wà òkè. bẹ́ẹ̀ni sá. ó ń sunkún sunkún sunkún àǹtí ah don't cry again please dáàdì mo sẹ̀sí ni ibi tí mo sẹ̀sí dé ni. ọmọ ìbàdàn ni ẹ. mo sẹ̀sí ni. don't cry again don't cry again. Don't cry again. Ẹ ṣe gan o, ẹ ṣe mo dúpẹ́ o. Don't cry àbí don't cry again Don't cry ti gbé ìtì ẹ̀pẹ̀lẹ̀ don't cry again. Don't wá gbogbo ẹ Mísọ́lá nìyí, àlàyé omijé wà gbogbo ojú wọn. He's crying bitterly. Eh, don't cry, don't cry. Ọlọ́run ló ṣe yín lóore ọlọ́run ló ṣe ń lóore ṣẹgbọ́ ṣẹgbọ́ ọlọ́run ló ṣe ń lóore sorry sorry kí lẹ rò kí lẹ rò gan kí lẹ rò kó ló ṣe bọ́ ọ̀tá náà ó yẹ kẹ́ ti sùn ó yẹ kẹ́ ti sùn náà. mo kọ́ tí ó tún jí mi ni lẹ́yìn ṣiṣẹ́ ìwọ tí làwọn màmá fún mi sálárì ní ìtẹ̀gbọ́n rí. wọ́n lé every month wọ́n làwọn máa fún forty forty thousand. ìtẹ̀gbọ́n tẹ̀wọ́n bóyá tó tún ṣàwàdà ni wọ́n tún wá ní. àwàdà kọ́ o. ìgbórí láyé mi ni. àwàdà kọ́ o. ìgbórí ni. ẹ ṣe mo dúpẹ́ o. ẹ má ẹ ah ìwọ ọlọmọ mọ yìí ó yeah. don't cry don't cry don't cry don't cry it is all with you don't cry ṣẹgbọ ibà sorry it is all with you sorry ẹ pẹ̀lẹ́ ah ee. Eh.